ọ̀nà kejì òun ni wípé oògùn ìwòsàn ó máa ń neat ó máa ń neat ó máa ń neat lára neatness yẹn ni pé kì í lọ pẹ̀lú ẹ̀gbin kì lọ pẹ̀lú haramu lára ìròyìn lára ìròyìn tí ń bẹ fún ogun ìwòsàn ni pé ó máa ń mọ́ ó máa ń mọ́ kì í sì í lọ pẹ̀lú kíni ẹ̀gbin yọ́ọ́ mọ́ kó n bi ìdọ̀tí yọ́ọ́ mọ́ kó n bi ẹ̀gbin kì í sì ní èròjà haramu nínú ṣe rí idán oògùn idán ògùn idán kì í má í máa lọ pẹ̀lú ẹ̀gbin kì í sí ìlà níbi nǹkan haram àwọn onídán tí wọ́n fẹ́ sògùn dán wọ́n lè ní ẹ̀jẹ̀ adìẹ làwọn ó lò kò sí oògùn ìwòsàn kan tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ nǹkan kankan torí pé haramu ni ẹ̀jẹ̀ lílò àwọn onídán wọ́n lè ní oògùn yìí o orí àkìtàn làwọn ọ̀lọ́ rí ma ààyè ẹ̀gbin oògùn ìwòsàn kò ní nǹkan kan ṣe pẹ̀lú àkìtàn. àwọn nǹkan tó mọ́ kódà tó dá sí pé tó bá fẹ́ lò wọ́n ọ sàn wọ́n nù ọ tún fọ̀ ọ́ kò sì ní sí èròjà aráàmù níbẹ̀ ntí máa jẹ́ èròjà. oògùn ìwòsàn nìyẹn àmọ́ ní ti oògùn idán yóò ní ìdọ̀tí nínú yóò ní ìdọ̀tí nínú yóò ní ẹ̀gbin nínú yóò ní nǹkan àràmù nínú. ingredient oògùn ìwòsàn ọmọ neat ló fi gá sí pé ó ṣeé ṣe ní láàbù from one step to another eh, ibi tẹ́ ti ibi tẹ́ ti sànú ni ibi tẹ́ ti gùn rè ibi ti rè ibi tẹ́ ti rọ́ oògùn òsànù máa ń lọ kò ní sẹ́jẹ̀ ńbẹ kò ní sí dọ̀tí ńbẹ kò ní sẹ́gbìn ńbẹ àyíká abẹ ó mà ẹ rí oògùn idán òun tiẹ̀ ó ní í ó ní se pẹ̀lú dọ̀tí ó ní se pẹ̀lú haramu nǹkan tọ́lọ́ ń ṣe ní haramu bíi ẹlẹ́dẹ̀ yàtọ̀ kejì nìyẹn yàtọ̀ kẹta yàtọ̀ fi mọ̀ yàtọ̀ láàrin ìwòsàn àti idán tí ò fi gbọdọ̀ dàrú mọ́ra wọn ó ní pé ní ti oògùn ìwòsàn kò bùkátà sí orúkọ ẹni tó fẹ́ lò ó tàbẹ́ni tá a fẹ́ lò fún kò bùkátà sórúkọ rẹ̀ wọn ò nídìí okọ rẹ tóògùn bá ti je ògùn idán tó bá ti isi ògùn idán ìsìn lẹ́ẹ̀mọ béèrè ìsìn wọn mọ̀ sọ pé kí ló kọ rẹ̀ àti okọ kí ló kọ rẹ̀ àti bọ́tọ́ bá ti dé ọ̀dọ̀ àfọ̀njálàbí tí ń ṣe dán babaláwo tí ń ṣe dán yóò ní ìdí ọkọ rẹ àtọkọ ìyá rẹ yóò ní ìdí ẹ nínú àwọn ẹ̀dá mi tó bá fẹ́ ṣe so oògùn ìwòsàn wọn ìbéèrè ọkọ ẹni tó fẹ́ lò wọn kàn sọ bí ó sì lò ní lòun lòun fi ṣe tà lórí nínú ṣọ́ọ̀bù tó ga sí pé anybody can come and buy it ọ̀rọ̀ ọdún ò rí báyẹn o à ẹni tí ó lò dán ẹ tó fẹ́ bá ṣe dán yẹn wọ́n jọ ríra wọn o wọ́n fi sọrí rẹ̀ ní o ẹ̀yẹ wògo owó nìsín ṣọ́ọ̀bù wo lọ tó ti rógùn wó sọ fún mi tọ́ba ti di pé yẹn fẹ́ sóògùn owó ọ̀fẹ́ ṣe dán nìyẹn wọ́n á nídìí ọkọ rẹ̀ tẹ́ bá fẹ́ lo èèyàn fún wọ́n nídìí ọkọ onítọ̀hún wọ́n pè lóko rẹ̀ àmì kẹrin òun ni pé oògùn ìwòsàn oògùn ìwòsàn òun kì í lọ́pọ̀ mọ́ ṣíríkù. ogun ìwòsàn kì í lọ́pọ̀ mọ́ kí ni ashirik imma shiriku akbar wa imma shiriku asgar kì í lọ́pọ̀ mọ́. ṣùgbọ́n idán aha kókó kan ni shiriku nínú idán kókó pàtàkì ni shiriku lọ́dọ̀ ẹni tó bá fẹ́ sóògùn idán àlàyé ẹ̀rìn kí láǹpẹ́ ni shiriku ṣíríkù ni bíbá aláòwá akẹgbẹ́ ẹbọ ìwà pín sí méjì ẹbọ ńlá ẹbọ kékeré ẹbọ ńlá ni ìbádàtú gẹrù lọ wàdùá gẹrù lọ àwùdáwà tó gẹrù lọ ìbádàtú gẹrù lọ wàdùá gẹrù lọ àwùdáwà tó gẹrù lọ ìpè nǹkan míì ìjọsìn fún nǹkan míì lẹ́yìn Allah ìpè nǹkan míì lẹ́yìn Allah idán idán pé onídán yóò pè rúmọlẹ̀ sí idán rẹ̀ tó bá mú ìwo lọ́wọ́ ẹ wo ìwo nǹkan dọ̀tí tẹ́lẹ̀ kó ti dispose kò ní dispose yẹ. yóò kó nǹkan sínú ẹ̀ yóò kó ọṣẹ tó yẹ kó fi wẹ̀ yóò kóra lórí yóò mú aṣọ rẹ̀ pé pupa yóò fi so ó dìdọ̀tí nù sẹ́ǹdì báwọn hmm, kò sí tó jẹ mọ́ba nínú oògùn ìwòsàn tọ́ba ti wá mú àfọ̀sẹ́ni lọ́wọ́ ó sì túẹ́ túẹ́ yóò ní ẹ̀yin ìyá torúkọ yín jẹ́ báyìí ẹ̀yin bàbá torúkọ yín jẹ́ báyìí ẹ̀ ńgbà tí irun mọ́lẹ̀ tó ṣe báyìí nígbà tó rùn mílà tó ṣe báyìí kí ni ṣe ń ó ń pè nǹkan mi lẹ́yìn àlọ́ o. oògùn idán yóò ti onídán lọ síbi kó máa kó máa pa nǹkan ẹlẹ́mìí kí idán yẹn lè bàa lè máa kọ̀ǹtínú. ntí jínù yẹn bá béèrè fún un ni ọmọ fún un láti máa fi bọ́ kò sí tó jẹ mọ́ báyìí nínú oògùn ìwòsàn kò sí tó jẹ mọ́ bẹ́ẹ̀ nínú oògùn ìwòsàn. oògùn ìwòsàn a máa ń lò sẹ́nu ni ó lè jẹ́ mímu ó lè jẹ́ jíjẹ ó lè jẹ́ fífi pa ok bíi òróró zaitun àtàwọn òróró míì tí wọ́n lọ ewé míì mọ́ tàbó nìkan tí wọ́n ní kí wọ́n máa fi para ó lè ṣiṣẹ́ fún kòkòrò ara ó lè ṣiṣẹ́ fún nǹkan míì lára tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ ogun idán wọn ì sábà lù wọn ì sábà lù. wọn a máa fi para tó bá jẹ́ bí ẹ̀yọ́nú wọn a máa fi pa ojú tó bí oògùn ìfẹ́ but commonly oògùn idán lílò rẹ̀ ó máa ń jẹ mọ́ àsorọ̀ àsokọ́ ìfúnpá àsomọ́dì sísọ di òrùka Asomenu ọ̀nà àrìmọ́nú lẹ̀ àwọn ojúkọ̀nà ìgbé sí ìgbé sí orígun lé láti máa takpolé àwọn ìlànà tí oògùn idán máa ń gbà tí wọ́n máa ń lu òhun nu pé ẹnì kankan mú un. ní máa ń ṣoògùn dán tó fẹ́ kí nǹkan wá mú òun tó fẹ́ kí nǹkan kọ́ wá mú òun. so ẹni orí ń fọ́ ẹni tí ń run ẹni tí bá mú wọn á rẹkọmẹ́ǹdì ewé àtẹkò tí ó lò fún tí ó sì tí ó sì kò ń gẹ́ ìyọ̀nù ọlọ́run but òpìdán bíi kí wọ́n ní kán bá dì í kọ́ máa fi rọrí bíi kí wọ́n ní kọ́ máa jù àpò bíi kí wọ́n ní kí wọ́n sọ di òka kọ́ máa fi há ọka bí òka lùwò òka àtajà òka àmúdó. ẹ wo mọ́gùn idán wọ́n wọ́n fi lélẹ̀ ẹni yóò dá láì nímọ̀ pé wọ́n ti na nǹkan lẹ̀ fún òun idán ni oògùn tá a bù wọ́n oko tẹ́ni tó wọ ọbẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ ń jẹ tí ń jẹrà idán ni ẹ̀rí ìnira ni ó ti múra lọ́wọ́ ó lè fi wé oògùn apako oko apako oríko oògùn widin oògùn náà lòun náà ọ̀sán kò tán àwọn koríko díẹ̀díẹ̀ wá ń wù ń bẹ̀ ó wá fọ́n oògùn yẹn ó fọ́n síbẹ̀ gbogbo àwọn koríko kéékèèké yẹn ó wá jóná mọ́lẹ̀ oògùn ìwòsàn nìyẹn but nídàkejì ètò ọ̀fọ́n sórí oko tó ga sí pé ẹ̀ńtọ́ kọ́kọ́ tẹ̀sẹ̀ bọ́ látẹ̀sẹ̀ ló ti ń jẹrà ló ti ń jẹrà idán nìyẹn idán àti oògùn ìwòsàn kò wọn náà kò wọn. so pípe nǹkan mi lẹ́yìn ọlọ́run jíjọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tó jẹ́ ẹbọ ńlá ìlànà oògùn idán ni bákan náà ẹbọ kékeré tí í ṣe kíyàn fi nǹkan kọ́ sídìí kan kíyàn so nǹkan mọ́ra láì ṣe bẹ́ẹ̀ ti ṣòkòtò ìlànà dán ni ìlànà oògùn idán ni ẹni orí bá ń fọ́ wọ́n ní ó da tẹ́bílẹ̀tì ẹnu ni ẹni inú bá run wọ́n ní kó mu àgbo sínú ni láti rò pọ̀ mọ́ sísẹ̀mù ẹ̀ láti rò pọ̀ mọ́ àwọn hormones tí nínú ara rẹ̀ oògùn ìwòsàn nìyẹn. now ọ̀nà wo wá ni fífi ewé. kó spiritual attack láti wá sọ pé ìdánù. àìlera ni spiritual attack oògùn ìwòsàn tí wọ́n sì ṣe fún ọ wọ́n ní kó o máa mú wọ́n ní kó o máa fi para. lẹ́yìn bụ ìrì ìyẹn kì í ṣe dán wọn ò sì lo èròjà haramu pẹ̀lú ẹ̀ wọn ò sì pé àwọn Ọ̀rúnmìlà nkankan jákujáku wọn ò pé sí wọn mú ewé wọn mú egbò wọn lọ wọn gun wọn ni kó máa mú pé pẹ̀lú ògo àlọ́ọ̀ àwọn ẹ̀mí àìrí tó wà nú ẹ̀jẹ̀ rẹ̀ á flọ́ọ̀ṣì ẹ̀ jáde ní kìí ṣe náà bẹ́ẹ̀ sì ni kò pọn dandan kó já sí wípé ájíwà nìkan láálò kò pọn dandan tó o bá rí ájíwà aláwọ̀sálá lò ó tó o bá rí ájíwà ọ̀rọ̀ ewé àti egbò tó jẹ́ ti wòsàn nínú hadith kan bánabi ṣe sọ ó jẹ́ ká mọ̀ wípé kì ṣe ànábì nìkan ni ó júwe ewé àti egbò ìwòsàn fún wa. tí àdìsí náà sì lálàáfíà tí gbólóhùn yẹn lọ báyìí pé àlímọ̀wú mọ́ ní àlímọ̀wú wàjàhílàwú mọ́ ń jàhílàwú. nọ́ọ̀sù yẹn ó ti jẹ́ ká mọ̀ wípé kì í ṣe ọ̀wọ́ ewé àtegbò tánàbí wa sallallahu alayhi wa sallam tó bá júwe rẹ̀ fún wa nìkan sọ ló ní ẹ̀tọ́ fún mùsùlùmí láti fi kojú àìsàn rárá ànábì ní ẹni mọ̀ọ́mọ̀ ẹni tí ó sì mọ̀ ò mọ̀ kò lémi nìkan ni mo mọ̀ ẹni mọ̀ọ́mọ̀ ẹni tí ó sì mọ̀ ò mọ̀ òun lórí àtegbò tá a fi ń ṣe oògùn ìwòsàn àlímọ̀hú mọ́ ní àlímọ̀hú wàjàhílàhú mọ́ ń jàhílàhú ẹni tó mọ ewé àtegbò ọmọ and that person is a pharmacist pharmacist nìyẹn wàjàhílàhú mọ́ ń jàhílàhú ẹni tí yóò sì mọ́ ò mọ́ bí irú èmi yìí èmi ò mọ́ mi ò mewé mi ò megbò. nígbà táwọn ibi wa sọ orúgbó lòun yẹn bọ́ta tá a sì bá lákọọ́lẹ̀ láwa sọ pé kùsùsíyà ń bẹ fún ewé kan <laughs> ọ̀rọ̀ kùsùsíyà ò tiẹ̀ yìí kò fẹ́ kò tiẹ̀ kò tiẹ̀ wọlé kò wọlé níta lè pè ní lárúbáwá tàbí lóbẹ̀ ní alhasru alhasibu ẹ ẹ kéèyàn límìtì nǹkan níjẹ́ hasibu láàtọ̀ pé hasibu wà fún wa lórí ewé àti egbò gẹ́gẹ́ bí hasibu ṣe wà fún wa lórí ìbáàdà ẹ mọ̀ pé ìbáàdà ni hasiru wà fún wa lórí rẹ̀ pé ọ̀wọ́ ìbáàdà tànẹ́bí bá làálẹ̀ fún wa ní ká ṣe o. kẹ́nìkan mọ̀ tó mú tiẹ̀ mọ́ o kọ́mọba àṣẹ iṣẹ́ òfò ọ̀rọ̀ ìbádànù but ọ̀rọ̀ ìwé àti egbò tá a fi ṣe oògùn ìwòsàn kò sí hásìrù mbẹ la asira fihi kò sí hásìrù mbẹ pé we should limit ourselves only to the Uh, to the medicine recommended by the holy prophet no no tá a bá mele ìtànà ibi ìkọ́ wa alihamdulilayi ká apply rẹ̀ tá a bá mọ̀ a bá mọ̀ a tún wá mọ òmíràn tó wà nínú ewé àti egbò ilẹ̀ wa kò sábúrú nínú ẹ̀ so kò sí ní tó ní pé ká má fi ewé àtegbo ilé wa ká má fi ṣe ìlàjì fún spiritual attack àwọn Yorùbá lódodo ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́bọ ni wọ́n ṣùgbọ́n lọ́lá apáwa ti lẹ́kọ̀ọ́ àmọ́ ọ̀tún yàtọ̀ sí òsì àmọ́ halali yàtọ̀ sí haramu tẹ́ máa sọ fún wa pé ewé kan ń bẹ o tíyẹn bá sa tó gbẹ tó bá fi oògùn náà sí tí ń rú tú tó di turari, <clears throat> pé ohun tó bá jẹ́ àwọn jínù burúkú tí bá ń bẹ nínú ilé yẹn wọn ìgbóòórùn rẹ̀ wọn á sá lọ ni nǹkan kan ò takò nǹkan kan ò takò. gẹ́gẹ́ bó ti já sí pé àwa náà tí wọ́n bá ń tẹ́ máa ń lọ ata ata gbígbẹ ẹ̀mí wo ò lè kó ká dúró síbẹ̀ á sàkúrò ń ni bẹ́ẹ̀ náà ni àwọn ewé kan ṣe ń bẹ tí ìwádìí fi rinlẹ̀ wípé àwọn ẹ̀mí burúkú yẹn wọn è sun mọ́ ọ̀kan nínú ewé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ Yorùbá ní ń pè ní ewé àjẹ́ òbàlẹ̀ ọ̀kan nínú ewé bẹ́ẹ̀ ni ẹ̀ ń bá mọ lílo rẹ̀ fún ìlera ara rẹ̀ tí ò ní gbígba ọ̀nà haramu tí ò ní fi haramu kún tí ò sì ní gbígba ọ̀nà ṣíríkù kò sábúrú ń bẹ̀. agbómi ń bẹ tí èèyàn máa mu tó ga sí wípé àwọn ẹ̀mí àìrí tí ń bẹ lára èèyàn yóò kúrò ń bẹ̀. àlímọ̀hún máa ní àlímọ̀hún ẹni tó mọ̀ọ́mọ̀ wà máa ń jàhílàhú. ẹni tí ó sì mọ̀ ò mọ̀ ẹni tó mọ̀ ọ mọ̀ ẹni tí ó sì mọ̀ kò mọ̀ ọ̀n lọ̀rọ̀ ewé àti egbò tá a máa fi kojú àìsàn àìsàn ni kí jíìnù máa dàyàn láàmú àdúrà mi ni pé ọlọ́run mọ̀jà arógun wọn àwọn tí máa túìtì àwọn tí jíìnù bá ń dà láàmú tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí onísúnà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n yìí fi mọ lórí rúkúyà nìkan rúkúyà náà dáa ṣùgbọ́n sẹ́ẹ̀ mọ̀ wípé nǹkan kan ò lè ṣẹlẹ̀ illa bi idhnillah illa bi idhnillah. nǹkan kan ò lè ṣẹlẹ̀ àti pẹ̀lú yọ̀ǹda Allah wọ́n lè ṣe rúkúyà pẹ̀lú míì tí jínú ara rẹ̀ ò ní jáde àti rírí tí jínú yẹn ò ní jáde wèrè ju wèrè lọ àti pé kò ń gẹ ọlọ́run lórí ìgbìyànjú wa ó ní in tó wà very important jùlọ rúkìá tẹlómìn ṣe láàrin ìṣẹ́jú márùn tọ́lọ́ ń sì mú hálùwà tọ́lọ́ ń mú àáfíà wà ẹlòmíì ò ṣe fóṣù kan orí ẹ̀ ló sì wà ẹlòmíì ò ṣe fọ́dún kan orí ẹ̀ ló wà nígbà tí àwọn ojúkọ̀nà tá lè fi yanjú nǹkan tí ọba ti mọ lẹ́yọ kan tí gbogbo ẹ̀ sì jẹ́ hàlálì èé ṣe tá a fi wá sọ nǹkan di èèwọ̀ fúnra wa lọ́dọ̀ ara wa ẹ̀ ń bá ní spiritual attack a ní kó bẹ̀rẹ̀ ìlàjù rẹ̀ lórí bíbẹ̀ lọ́hùn kọ́mọ kóun fúnra ara rẹ̀ àwọn àdúrà tó jẹ mọ́ bẹ́ẹ̀ nínú isnuli muslim kóun gan máa ṣe é fún ara rẹ̀ kọ́mọ káwọ́lé rí kọ́mọ kàsíra ẹ̀ lára kọ́mọ tẹ́wọ́ ẹ̀ méjèèjì kọ́mọ kàsíra ẹ̀ látẹ̀lẹ́wọ́ kó fi máa pa gbogbo ara rẹ̀ téèyàn ò bá ràn án kó tún yan rọ́ọ̀kì kó yan rọ́ọ̀kì ẹni tí ó kà á kí wọ́n tún kà sí lára téèyàn ò tún ràn án wọ́n tún lè bá kà sínú omi kó mú wọ́n lè bá kà sínú omi kó fi sanra ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú sísanra tí ó bá fi sanra kò ní sanra yẹn sílẹ̀ ẹlẹ́nu batiruumu lọ́ ọ máa sanra yẹn sínú ké ńlá kan torí pé wọ́n ti kà á ọlọ́run sí i so dídà tí bàbá adomi yẹn nù yóò lọ dà sí ibì kan tó jẹ́ ilẹ̀ tó mọ́ tí èsì ilẹ̀ ẹlẹ́gbin tí ilẹ̀ ó fà